iṣẹ́ wa lẹ́wà orílẹ̀ èdè wa. ìyíde gbogbogbò ti orílẹ̀-èdè Yorùbá ìyíde gbogbogbò ti orílẹ̀-èdè Yorùbá fún àwọn ọmọ Yorùbá tí ó ń bẹ ní ilẹ̀ Gẹ̀ẹ́sì yóò wáyé ní ọjọ́ sátidé ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 2021 ní dédé agogo méjìlá ọ̀sán ní gbọ̀ngàn Trafalgar ní ìlú London kí onílé kó gbọ́ kó sọ fún toko kí àdán gbọ́ kó rò fún òbẹ̀. ìbọn.